الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك ولا ولعبة أترى لكم كاتي أدوكم دفاع النبي صلى الله عليه وسلم إني أقوتي تنيت وهدى وبشرى ilé tí yọ́ máa gun orí afẹ́fẹ́ ní alẹ́ tí ò ní akíra wa kú júmọ́ láti àárọ̀ kẹrin ọgbà jọ sí fún wa ẹjá wà ní farabalẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olówó iyebíye láti ẹnu àwọn olùmọ́wa àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà sọ̀rọ̀bí ìbádẹ́bọ̀ ọ̀rọ̀ jí kẹ́lẹ́ bá kí sọ ọlọ́run fún wa sí mi lọ. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد báwo láti ṣe máa dúnra báwo láti ṣe máa gbọ́nra ṣàkíyèsí páwọn àlàyé tó ń gbọ́ yìí inú Islam lásán ló ti lè bọ̀ kó lè gba pàdé níbomi ìlàyé yìí àdúpẹ́ fọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ṣe wá ní mùsùlùmí ọlọ́run bá tó sọ̀rọ̀ wa dáadáa kọjá kàtó bàtàn gbogbo wa dá. dídúnra fẹ̀sì Islam ṣàlàyé wípé ẹran tá a fẹ́ dú ó lè jẹ́ ẹran kún mi kó wọn dúró lọ́tọ̀ ó sì lè jẹ́ ẹran mi gbogbo ẹran mi láyé káwọn dúró lọ́tọ̀ ẹ̀rí ìdí tí mo sọ pé kíra kún mi ó dúró lọ́tọ̀ onípọ́nà tá a máa ń gbà para mi ó yàtọ̀ gédégédé mi ni dídúró ìnira mi pa ọwọ́ rẹ̀ tọ́jẹ́ tagun òsì ńlá di okùn ma asu sùn ọwọ́ rẹ̀ òsì sùn wà di okùn ìdúró tó wá wà yẹn láti wá kí ọbẹ̀ bọ́ bí ó kan àyà rẹ̀ láti gùn ẹ bá ti wá gùn ẹ rí i pé ẹ ti ṣe ń gun táǹgùn táǹgùn ẹ̀jẹ̀ ọ̀ma dà ẹni tí ń gun ló ti sáré kó ń bẹ̀ nítorí pé ẹni tí ràkúnbá lọ táǹpà ń bẹ̀ wọn ó lè jẹ́ páwọn méjèèjì ni wọ́n jọ ń lọ. eléyìí ó fi hàn yí pé anahar ni wọ́n máa ń ṣe fún ràkúnmí gígùn ni wọ́n máa ń gún ràkúnmí wọn kì í dóńbò rẹ̀ tá a bá wá dá ràkúnmí dùbúlẹ̀ tá a da ọ̀gẹ̀dẹ̀ lọ́rùn tá à ń dún bó rẹ̀ dídú tá a bá dun yẹn yóò sọ di tí ọ̀tọ̀ pé ká jẹ o orí òfin ọlọ́run bó ti ṣe lágbára tó wọ́n ní gígún ni kẹ́ ẹ gúnra kùn wọ́n lẹ̀ gbọ́dọ̀ dún bó rẹ̀ tẹ́ ẹ bá wá dún kọ́ àní jẹ́ ṣùgbọ́n tó bá tó máa lò àgbò àgùntàn báwọn ewúrẹ́ òwúkọ ògúnfe nǹkankan àwọn eléyìí tó bá pẹ́ àwọn la fẹ́ dún àwọn ń tiwọn á fi ẹ̀gbẹ́ wọn á fi lélẹ̀ ni tàbá fẹ̀gbẹ́ wọn lélẹ̀ àwọn àdùn àdùn tọ̀ dúdú ládùn àwọn ànígbọ́n wọn ànígbọ́n wọn. tọ̀ bàbá afẹ́ dún màlúù afẹ́ dún àgbò afẹ́ dún àgùntàn ewúrẹ́ ògúnfe orúkọ nǹkan kan àgbè wa súnmọ́ ibi tí orí àti ọrùn àwọn ẹran yìí ti pàdé ibi tí orí àti ọrùn wọn ti pàdé ìbẹ̀rẹ̀ ọrùn ìdẹ̀lẹ́gbẹ̀ ọ̀bẹ yín ṣe lẹ́yìn ìgbà tí a ti fi ẹ̀gbẹ́ àwọn ẹran yìí ẹ̀gbẹ́ òsì wọn lẹ́sìn lélẹ̀ kìí sẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì wọn lẹ́sìn lélẹ̀ kìí sẹ̀gbẹ́ ọ̀tún ẹ sì dojú wọn pàlọ́ kébìlà ẹ wá gbé ẹsẹ̀ yín ẹ gbé ẹsẹ̀ yín ọ̀tún ẹsẹ̀ yín ọ̀tún ẹ gbélé bi ọrùn wọn ọrùn ẹran tẹ fẹ́ dùn yẹn ẹ gbé ẹsẹ̀ yín ọ̀tún ẹ gbélé ẹ wá gba orí wọn mú ẹ bá gbórí wọn mú ẹ wá dùnbó ẹran yìí ẹ máa sọ pé bisimilah wàllu akbar ẹ ti fẹ̀gbẹ́ òsì ẹran lélẹ̀ ẹ ti wá di bí orí rẹ̀ mú ẹ sì kọjú rẹ̀ sálùkébìlà ẹ rí pẹ́sẹ̀ yín ọ̀tún ló súnmọ́ ara ẹran ẹ gbé ẹsẹ̀ yín ọ̀tún ẹ gbé lé ara yẹn ẹ wàá sọ pé bisimilá Allahu akbar eléyìí tó túmọ̀ sí wípé ọ̀sẹ̀ dìgbà tí èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn tó máa ń di ẹran ẹyọ kan mú kó tó di páàrí dùn ọ̀sẹ̀ dìgbà tá a bá ran ẹran lókun àdé lókun dèkúdè kó tó di páàrí dùn nítorí pé anabi sallallahu alayhi wa sallam wọn ní fẹlẹ yuhidda ahadukum shafrata wal yurih dhabihata kẹ́ni tó fẹ́ dún ẹran ó rí pọ̀npọ̀n ọ̀bẹ òun mú dáadáa ó sì fún ẹran tó fẹ́ dún nísìnyí fún ẹran tó fẹ́ dún nísìnyí nínú fúnfún nísìnyí oní ẹnìkan má jẹ́ kí gbogbo ẹsẹ̀ rẹ̀ náà lè wá dé pa ẹfọn sinmi lọ́nà tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá ti dùn tàjú báyìí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ àyè jáde ní rọrùn láàrin ẹran yìí báyìí. أنس بن مالك رضي الله عنه وصيك ضحى النبي صلى الله عليه وآله وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده سمى وكبر ووضع رجله على سفاحهما متفق عليه قال النبي صلى الله عليه وسلم أبو متر النبي لي يوم أملحين وجابوا فنفن tó ṣe é pé dúdúdúdúdú la funfun wọn láàrin wọ́n sì ṣàlàyé ibi tó ti là láàrin ẹnu ojú imú etí àtẹsẹ̀ Al-Qur'anayn àwọn abìhó lórí méjì sarasara dabahahuma abiyẹ́dẹ̀ ọwọ́ rẹ̀ alákùnrin ló fi pa méjèèjì wa samma wa kabba Ànábì ní bismillah wallahu akbar bismillah wallahu akbar níta àwùjọ àbáfẹ́ pẹ̀ràn nù torí rẹ̀ tí mùsùlùmí bá ti wí bẹ́ẹ̀ tó bá pẹ̀ràn ẹran ti di ń tọ́tọ́ jẹ bismillah wallahu akbar wàá wí jáde kéésì pé mo wí láwìí inú mo màánú mo ọba màánú àní jẹ ó ìgbà tó ọba tó wí ó wí bismillah wallahu akbar tọ́ tó bá wí jẹ́jẹ́ àbọ̀ gbọ́n sókè ó ṣe déédéé àmọ́ sáré kó wí ahọ́n rẹ̀ mì ètè mì ìgbà náà làá máa sọ pé èèyàn sọ̀rọ̀ àmọ́ ẹ wá kọ bákan náà ẹ ti wí bisimilahi allahu akbar sínú kẹsẹ̀tì ẹ wá gbé kẹsẹ̀tì yẹn sí ẹgbẹ́ sí nígbà tá à ń dúnbò ẹran òun á ń pariwo pé bisimilahi allahu akbar bisimilahi allahu akbar torí pé ẹran tẹ́tẹ́ dúpọ̀ bisimilahi allahu akbar bisimilahi allahu akbar ẹ wá ní kẹsẹ̀tì tó bá yín wíyà àní jẹ́ ìwọ tó kẹsẹ̀tì kọ́ ló dúnra ìwọ tó dúnra náà sọ bisimilahi allahu akbar wẹlé ìjẹba wọn tọ́ba wọn alẹ́ ní tí kìí mùsùlùmí tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbẹ́lẹ́sìn jù tó ń náà bá fi lè sọ pé bísímìlá Allahu akbar àjàrà tó ń náà bá fi tó bá máa mi. àmọ́ láì sọ bẹ́ẹ̀ àní jẹ o torí tí mùsùlùmí gan ọba sọ bẹ́ẹ̀ àní ká tó wá pẹ́ ní kéèsì mùsùlùmí wàá gbé ẹsẹ̀ rẹ wọ́n ní wọ́n bá àrídìlọ́hùn ọ̀rẹ́lẹ́ pẹ́fẹ́ àhìhìnà anábì sallallahu alaihi wasallam gbé ẹsẹ̀ rẹ lórí ọrùn àwọn ẹran méjèèjì nígbà tí ó dùn ó gbé ẹsẹ̀ rẹ lórí ọrùn àwọn ẹran méjèèjì nígbà tí ó dùn tán eléyìí jẹba ti ṣe máa dùn àrẹ mọ́mọ́ Bukhari àti Muslim ni gbé

ẹ gbọdọ fún ní nǹkan nínú ẹran bí owó ẹ fún lówó ni kò gbọ́dọ̀ wá pé nínú ẹran lẹ́ẹ̀fi lé lọ́wọ́ ikú gẹ́gẹ́ bí owó ọ̀yà eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa láwùjọ àwùjọ yorùbá jẹ́nẹ́rálì àwọn tí wọ́n nígbà tí wọ́n bá wọn dúnra lọ́jọ́ léyà àwọn kan wà tí ò ní kankan nínú ẹran yìí báyìí tó bá yẹ kó wosẹ́ rẹ lọ fẹ́ gbà wọ́n san wosẹ́ rẹ fún ọ ẹ̀yin náà wá ikú kó gbé odidi ọrùn ẹran kọ́ máa gbé lọ ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́ ẹni tó bá yín ṣiṣẹ́ kíkunra àbótẹ́ bá yín pa ẹran ò ní kankan bẹ́ẹ̀ fún nínú ẹran yìí báyìí tó bá fẹ́ gbowó sẹ́ sanwó sẹ́ fún tó bá wá wù yín láti bùn ní kankan nínú ẹran yín ẹ lè bùn àmọ́ kò ní jẹ́ kó wosẹ́ rẹ̀ ní ilé yìí pàtàkì púpọ̀ tọ́ ní ìgbà tá a fẹ́ dú ẹran yìí báyìí tó jẹ́ pé a fẹ́ du ẹran ìwọ lọ fẹ́ du nǹkan rẹ̀ àti sọpọ́ sọ pé bisimilahi wàlláhu akbar allahumma taqabbal minni allahumma hada anni wa an ahli bayti tó bá jẹ́ pé ìwọ kọ́ lọ fẹ́ du fúnra ara rẹ̀ torí kò lè dá du ẹlòmíì lọ fẹ́ bọ́ du yọ mọ̀ sọ pé ẹran léyà tiẹ̀ nì àti tàwọn ará ilé rẹ̀ òní sọ pé ẹran léyà tèmi nì àti tàwọn ará ilé mi torí tó sọ bẹ́ẹ̀. ẹran ti di tẹlomi nù kò sì tọ́ wáyé o ǹdọ́bìnrin náà lè dẹ́ran dún bẹ́ẹ̀ ni mànà obìnrin lè dẹ́ran funle obìnrin náà bá lẹ́ran tọ́ra fún léyà òun náà lè dá nǹkan rẹ̀ tó bisimilayi allahu akbar yóò dùn bò rẹ̀ lọ́jọ́ abọ́kùnrin náà ṣe dúkìá sí yàtọ̀ láàrin ọkùnrin ara yìí wọ́n ti si ó sì ti di ń pa lè a gé ibi gògóńgò rẹ̀ dáadáa ká sọ́run rẹ̀ méjèèjì a gé bẹ́ẹ̀ ni ibi gbóró eléyìí tó ṣe pé oúnjẹ àti atẹ́gùn máa ń gbà èyí tó oúnjẹ ń gbà èyí tó atẹ́gùn ń gbà níbi gògóńgò ọrùn rẹ̀ a gé dáadáa tába ti gé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí dáadáa àti pa nù o ká sọ́run méjèèjì ibi gògóńgò níbi tí egboro ti ń gbé oúnjẹ àti egboro ti ń gbé atẹ́gùn tọ́wà tába ti gé gbogbo ẹ̀ tagé dáadáa eléyìí ó túmọ̀ sí wípé àti pa ẹran tẹ́jẹ̀ sí dà àti pa ẹran nìyẹn o eléyìí jẹ́ bí wọ́n ti ṣe máa ń pa ẹran nínú òfin ṣòríà tọ́ tí a bá fẹ́ pa ẹran fún léyà gẹ́gẹ́ bá ti ṣe sọ̀láyé ṣáájú hadithi albara ibn azib radiyallahu anhu eléyìí tá a sọ̀láyé rẹ̀ lérè pé ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn anabi sallallahu alayhi wa sallam sọ pé arba'atun la yajzina fil adahi ẹran oríṣi mẹ́rin wà tí ọ̀tọ̀ tí ọ̀ al البين عورها bayyinu awruha ẹran olójú kan tó yẹ kó hàn kó lójú kan ni báwo láti mọ̀ kó lójú kan lẹ́ran báwo láti mọ̀ kó lójú kan lẹ́ran wọ́n nígbà tí a bá gbóúnjẹ sí níwájú ẹ kíyèsí wípé agbọn abi tí ojú ti ń ṣiṣẹ́ wà nìkan ni ọ̀ma ti jẹ agbọn abi tójú ti fọ́ kò ní lè fi jẹ torí kò ní mọ̀ pé nǹkan wà ń bẹ̀ torí ẹ ẹran olójú kan tó sì hàn kó lójú kan ni a gbọ́dọ̀ fi paléyà nígbà tí ẹ̀fẹ́ rẹ ran ẹ ṣàkíyèsí ẹyinjú rẹ méjèèjì omi ẹyinjú rẹ ti dà eléyìí tó fi hàn pé ọ̀dájú kó ju eléyìí gbádùn omi ẹyinjú yọ ọ̀tá ni bí ẹyin ó súnmọ́ kọjá pé ẹyinjú yọ ọ̀bá dùn wàlùmọ̀rì yìí sọ́tún bẹ́yì inú mọ̀rọ̀ bó hàn àti ẹran tí ń sàárẹ̀ tó ń hàn yìí pé ẹran yìí ń sàárẹ̀ nítorí pé tẹ́ran máa ń sàárẹ̀ yọ yọ àwọn ẹni tó ṣe é pé wọ́n ṣe veterinary doctors àwọn lè làjà nípa pé sẹ́ràn yìí gbádùn àbí ọ̀gbádùn sẹ́ràn yìí ń sàárẹ̀ àbí ọ̀sàárẹ̀ torí àgbà pípé tá à ń máa ń ṣe méjì nípa pé sọ gbádùn àbí ọ̀gbádùn ká pé albaytari ìyẹn veterinary doctor ká pé irú wọn kí wọ́n wa wò wọ́n lè àwùjọ olùbẹ́yìnú bọ́ọ̀lùhà àti ẹran tó ṣe pé ara wọn o jíjẹ́ ara rẹ̀ hàn báwo láti mọ̀ párọ̀ lẹ́ran onáníkútà bá lé e pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ á rí i pé yóò sọ̀rọ̀ kó tó lé wọn bá nítorí pé wọ́n máa sáré yọ̀ máa tiro yọ̀ máa sáré yọ̀ máa tiro yàtọ̀ sáwọn èyí tó ṣe pé nǹkan kan ṣẹ̀ṣẹ̀ tiwọn tó èyí tó bá ti di àrùn ọ̀wọ́lé yà wọ́ ẹnìkan ń debẹ́ ẹran ní ẹbẹ́ la fẹ́ jẹ ìwọ lọ́ọ̀mà ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré tó bá pẹ́ ẹran la fẹ́ jẹ ọmọ iye tó ń ẹran léyà ni tó bá fẹ́ tàrí ìlú lọ́ọ̀tà sí ẹ̀sìn ẹ̀sìn lélẹ́yìí báyìí bákan náà anabi ni wàlkẹsìrọtò lẹtì lẹtọn kayi àti ẹran tó ti gbẹ hàn gógó tó ṣe kókò sí mọdùmọdù kan nínú igun rẹ̀ gbọ́dọ̀ láti máa bẹ ẹran ti gbẹ wọn ó ti gbẹ hàn gógó lọ́nà tó ṣe pé gbogbo igun ẹ fún àyà rẹ̀ là ń rí níta yìí báyìí ó ti gbẹ torítorí ó gbẹ tìrùtìrù ẹran bá ọ̀gbọ́lé yà ó àwọn nǹkan mẹ́rin yà á ṣàkíyèsí wọn alimami Abu Dawud àti Nasa'i ló jáde tì í jáde. tí téèyàn bá wá pa ẹran léyà àbí èèyàn pa ẹran hajj àbómi nínú àwọn ẹran ilé tó àwọn ń láti fi jọ́sìn fọlọ́ gẹ́gẹ́ èèyàn wá mọ̀ pé ẹran tó ń pa yìí àárẹ̀ ń ṣe àyàfi lẹ́yìn ìgbà tó pa sí pé ah, ẹran yìí ọ lẹ́yìn ìgbà tó ẹran tó tó ó sì ti dú ẹran yẹn kò lè ṣeé ṣe ń ajẹ́ pé òtí ìrẹ́ran pa fún hajj òtí ìpẹran fún léyà òtí ìpẹran fún àpépa o ní láti rà míì láti fi dè nítorí pé ẹran tá a fẹ́ fi ṣẹ̀sìn fọlọ́ ọ gbọ́dọ̀ dé ìtọ́gbádùn nǹkan jákujàku rádaràdà rédèrèdè kọ́ ni wọ́n máa fi ṣẹ̀sìn fọlọ́ ntọ́ dáadáadáadáa ni màá máa fi ṣẹ̀sìn fọlọ́ lan tanalul khayra lan tanalul birra hatta tunfiqu ọlọ́wọ́n bá ní ẹ̀ lè rí dáadáa o lan tanalul birra ẹ̀ lè rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run hatta tunfiqu mimma tuhibbun títí tẹ́ fi máa ná nínú ntẹ́yìn náà nífẹ̀ẹ́ sí ntẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ máa ti ná nínú rẹ̀ ẹ̀yin náà rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ni wala tutaymamul khabitha minhu tunfiqun walastum bi akhirihi illa an tughmidu fihi ẹ gbọ́dọ̀ jẹ́ ọjẹ́ pé ètò ọ̀dà ètò orí tó ríra dáradá tó ríra dáradá nínú owó yín lẹ́mọ̀ amúlẹ́mọ̀ ẹ̀pẹ́ ńná sójú ọ̀nà ọlọ́run ṣé lẹ́yìn náà lè gbàrú ẹ̀ àti tí wọ́n bá gbé pamọ́ sí tó eléyìí jẹ́ bá tọ́ tó bá jẹ́ pé ẹran eléyìí tá a rí tá a fẹ́ rà fún léyà àbí tá a fẹ́ rà fún àfẹ́pà àbí tá a fẹ́ rà fún hádì àgbà pé ìdí ẹran yìí wọ́n ti gé dànù ìdí rẹ̀ wọ́n ti gé dànù àbí apá kan nínú ìdí rẹ̀ wọ́n ti gé dànù àbí ẹran yìí rà fún mi màálù ni wọ́n ti gé apá kan nínú kí ẹ̀yìn rẹ̀ dànù àbí ẹran yìí afọ́jú ni gbogbo ojú méjèèjì ló ti fọ́ àbí ẹran yìí báyìí wọ́n ti ẹ̀ ti gé ẹsẹ̀ rẹ̀ kan ẹsẹ̀ rẹ̀ kan ti gé ti gé dànù tó ààbọ̀ lẹ́sẹ̀ rẹ̀ sẹ́kù gbogbo eléyìí kò tọ́ka fi pa léyà kò tọ́ka fi pa hádìó kò sì tọ́ka fi pa àpépà kò tọ́ torí ẹ̀ ẹ ṣàkíyèsí títí pé ẹran jákujáku ilẹ̀ yẹn wà lọ mú wa àbí ẹran tó ti pé ìhó rẹ̀ ti dá dànù ìhó rẹ̀ aríkọ́ kan dànù tòyí tí ìwò rẹ kán dànù tó ti pé ètò ti kán nínú rẹ pọ̀ jọjọ àní pa fún léya àní pa fún hadi àní pa fún àkíkà bẹ́ẹ̀ ni ètí ìwò rẹ tó àbí ètí ti rẹ tó ti gé dànù nígbèkúgbè èyí tó kú ní ìsìnkú tó dàkà nínú mẹ́ta mọ́ tó eléyìí bá a lè pa fún àkíkà àbí hadi àbí iléya eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù ọba wa fọ́nà wa lọ́wọ́ ohun tá a máa fi ṣẹ̀sìn kọ́lọ́run ọba kó kágbára wa máa ká a tá a bá sì ṣe ọlọ́run bá kó sí àwọn ẹ̀sìn wa látẹ̀wọ́gbà wọ́n mọ̀ sí pọ̀ ti sì wà lọ́wọ́ ọdún léyà náà ti ń bọ̀ ọlọ́run bá kó jẹ́ kó bá wa láyé kó bá wa láyé ọlọ́run bá kó sí nírọ̀rùn fún wa láti ṣe àwọn nǹkan tí ọjọ́ ojúṣe mùsùlùmí nínú rẹ̀ ọlọ́run bá kó jẹ́ kí ọmọ àdá fún wa. lẹ́yìn eléyìí alàkíkà ẹran tá a máa ń pa ní ìgbà tá a bá bímọ wọ́n pè ní alàkíkà ẹran tá a ń pa ní ìgbà tá a bá bímọ òun náà lẹ́ran tá a máa pa fún pa bímọ súnà ní ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó tí èèyàn bá bímọ ọmọ yìí bá jọkùn ọmọ yìí bá jọbìnrin súnà ànábì sallallahu alayhi wa sallam ó fi hàn pé àpà ẹran àkíkọ fún ọmọ tàbí àpà ẹran àkíkọ fún ọmọ tàbí tó bá ti kọkùnrin la bá bí àgbò méjì la pa fún tó bá ti kóbìnrin la bá bí àgbò ẹyọ kan la pa fún àgbò méjì fọkùnrin àgbò kan fọbìnrin ọjọ́ keje ni láti máa pa àgbò yìí báyìí ọjọ́ keje náà pa àgbò yìí báyìí ọjọ́ keje yìí báyìí òun náà ni pé bá a bá bímọ lónìí ọjọ́ jùmọ̀ àsìkò tá a sì bímọ yìí sí oòrùn ò tí ì wọ̀ oòrùn sì ń bẹ ńlá abima àbí láàárọ̀ àbí àbí lọ́sàn àbí ní àbí àbí ní ìrọ̀lẹ́ kó tó di pọ́ọ̀rùn wọ̀ ajẹ́ pé lónìí ọjọ́ júmọ̀ àti àbí òní ọjọ́ ìjọ kìíní ọ̀la ọjọ́ kejì ọ̀túnla yóò jẹ́ kẹta ìjọ mẹ́rin yóò jẹ́ kẹrin ìjọ márùn ọjọ́ ìjọ karùn ìjọ kẹfà ọjọ́ yẹ ìjọ kẹfà ìjọ keje yóò wá di lọ́jọ́ alhamis yẹn nípa bíi manjima alhamis ní ìjọ keje rè ó pè nígbà tó ṣe pé ńgbà tá a bí nǹkan òòrùn kì í wọ̀ bákan náà tá a bá wá bímọ ní ọjọ́ sept ọjọ́ sátidé òòrùn oṣù tí wọ̀ lẹ́yìn náà bàbá ń sírò rẹ̀ síbẹ̀ sí màpéjọ jùmọ̀ ìná lọ́jọ́ kejì ó pè bàbá bímọ ní ọjọ́ alahad ọjọ́ sunday òòrùn oṣù tí wọ̀ lẹ́yìn náà bàbá ń sírò rẹ̀ síbẹ̀ mọ̀ pé accept ìníjọ́ kejì ó pè jọ sátidé bàbá bímọ ní ọmọ lẹ́yìn ọjọ́ monday oòrùn òsì kí wọ̀ lẹ́yìn náà bàbá ń sírò rẹ̀ síbẹ̀ mọ̀ pé jọ al-ahad kejì ó pè jọ sunday bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa sírò rẹ̀ ìjọ́ keje ni sẹ̀rí àsọ kò sí lákọọ́lẹ̀ níbi kíbi láyé wípé ìjọ́ kẹjọ irú máa ń wọ́n kà kúnjọ àkíkà tábà bí ma ní alhamis wọ́n lọ dá làmísì tábà bí ma ń làrúbá wọ́n lọ di làrúbá tábà bí ma ń tàlátà wọ́n lọ di tàlátà ó fi wá ṣe bẹ́ẹ̀ ó kú lẹ́sìn ọ̀dàṣà ó kú lẹ́sìn ọ̀dàṣà mọ́ wọn lọ́wọ́ ìjọ keje sí ni ṣẹ̀rí àwa sọ ìjọ keje ẹ lọ wo gbogbo tíra hadith ẹ lọ wo gbogbo tíra sọ́kà ìjọ keje náà ni gbogbo wọn ni wọ́n ń lọ́gun tantan tán sáwọn èèyàn létí torí rẹ̀ kásákèsù òfin ọlọ́run bá ti ṣe wá látẹ̀lé fi òfin ọlọ́run ọba alẹ̀ kan fi há para ká máa wá jẹ́ gùnlé ìfẹ́ inú wa ká wá tara bẹ́ẹ̀ kárí ọ̀nà ọlọ́run. wáyé o jọ̀mọ́ ẹ̀rí pé mọ̀sálà yìí pété bá bímọ ṣáájú kó tó di póòrùn wọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ póòrùn bá ti wọ̀ ńkọ́ ti wọ̀ lónìí ọjọ́ jùmọ̀ kó tó di pé ọmọ wáyé àsìkò mọ́gìrì ìlà ọmọ wáyé irú ọmọ tẹ́ lẹ́yìn ìgbà tó ka àjẹpọ̀ ọmọ tá a bá bí lẹ́yìn ìgbà tó ń wọ̀ níjẹ́ olọ́jọ́ kejì ó pè àjẹpọ̀ òdìjọ́ jùmọ̀ àti ń bọ̀ torí pé àní òní ọjọ́ ni wọ́n ní ká kàké so bákan náà tó bá ṣe tàlátà òórùn ti wọ̀ alẹ́ tàlátà aago mẹ́sàn-án tàlátà la ma kejì ó pè ó tún ọjọ́ tàlátà ti ń bọ̀ wọn náà wò yàtọ̀ láàrin pa kóòrùn tó wọ̀ àtàbí lẹ́yìn ìgbà tó ọjọ́ keje yìí bá pé ìgbà náà ńlá pẹ̀ràn àkíkà tọ́lọ́wọ́n bá bá ní kí á bímọ ọmọ ń bẹ ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ọmọ wa sẹláìsì kó tó di kó péjọ méjì tí ọmọ ọba ti péjọ méjì àní pẹ̀ràn àkíkà rẹ̀ alimami nawawi rahimahullah wọn ní tá a bá bímọ tó bá kú kọjọ méjì ó tó pé ọmọ yìí ọjẹ wa lórúkọ á sọ lórúkọ á sọ lórúkọ torí pé tí ọmọ tó bá tiẹ̀ jábọ́ kó tó di pa bíi sẹ́yìn oṣù kẹrin tí dídá rẹ̀ ti pé kó tó di kọjá bọ́ irú ọmọ báyìí ó tún jẹ wá lórúkọ ó jẹ wá lórúkọ bá ti wá pé ìtútù ẹ̀ ti wá wáyé oṣù gbọ́ kìíní kejì kẹta kó tó di pọ́ padà ó jẹ wá lórúkọ àmì èyí tí ò bá ti péjọ méje kò jẹ wá ní ẹran àfihàn kò jẹ wá ní ká pa ẹran fún èyí tí ó bá kú kó tó péjọ keje ó wá lórúkọ tó bá péjọ méje ó wá ní ẹran àfihàn kò péjọ keje tó fi kú kò wá ní ẹran àfihàn. eléyìí jẹba wọn ní tí ọmọ bá wá a lára àyà rẹ̀ àwọn ádámù ó sì ti jábọ́ lẹ́yìn bíi káàkó sùkà àrùn lọ jábọ́ àbóṣù kẹfà gán àdámù fọkùnrin àbóbìnrin àdámù nítorí pé ńgbà tí ó jábọ́ jálajàlá ni àbóbìnrin lákùnsọ ló kọ ó kọ ọ láwọn aṣọ àmọ́ bọ́kùnrin àmọ́ bóbìnrin wọn orúkọ tó eh, Hamza Talha irú àwọn orúkọ yẹn láàsọ àmọ̀bọ́kùnrin àmọ̀bọ́bìnrin a ah, sẹ̀rí ah, àyídá pọ̀ sẹ̀rí àyídá púpọ̀ nítòsí kò sínú pọ̀ púpọ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn èèyàn ọ̀mà nípa rẹ̀ iná lọ́fà ni wọ́n fi ń kórìíra rẹ̀ subhanallah ọmọ tó ṣe é pé ó péjọ méje láyé àpẹẹrẹ àpẹkọ ìjọ méje àtúntì màá bá ti máa kà eléyìí tí ó bùkátà ká máa bẹ́ wulẹ̀ ká máa jà ká máa múra wa lọ́tà àmọ́rú ẹ̀sìn tán lọ́ọ́ bá ó níbo wọn ti rí léyìí. níbo wọn ò ti rí níbo ni wọn ti rí gbọ́ mẹ́jọ ẹ̀sìn wo lọ́lọ́ gbà bí wọn mẹ̀sìn Islam wọn mọ nǹkan kan kọ ẹ̀sìn Islam ó sì tún bẹ́ wulẹ̀ ọ̀n já lórí ọ̀rọ̀ olódo. tó bàbá mi wá sọ ọmọdọ̀tá nítorí pé ọmọ sọ ìkéjọ́ keje ni wọ́n ní ká sọ ká ṣe àpékọ̀ bàbá sọ pé rárá ìjọ kẹjọ ni wọn bá sì gbà bẹ́ẹ̀ wọ́n gbé pè ọlọ́run o látàrí àìmọ̀kan àti fẹ́ẹ́nu èèyàn sì máa ṣépè fọ́ọ́mà rẹ̀ a'udhu billahi minash shaitani rajim. àwọn bàbá bàbá tí ò ní wá fìdánilẹ́kọ̀ọ́ kò sí ń tọ́ka wọn wọn pe sásùbò di rákà mẹ́jọ ni ńgbà tẹ́ ìkúkú mọ̀ nǹkan kan pa ẹ̀sìn náà ẹ rí i pé ńgbà tẹ́ bá fẹ́ lò báṣubàṣu náà gbogbo ẹ̀ ń jásí tọ́rọ̀ bá wá dàrú sátì olójútùú mọ́ àmọ́ wá fà kankan àmọ́ ní àṣẹ kínní kan ní. ńgbà tẹ́ ẹ mà ẹ̀yin èsì wábi ìdánilẹ́kọ̀ọ́ èlò lọ́nà láti wá jókòó ìdánilẹ́kọ̀ọ́ láàrin magreth sí ìṣáì èlò lọ́nà tí ó fi wá di pé nǹkan tí ò tó nǹkan ọmọ akọ fẹ́ sépè fọ́ọ̀mà rẹ̀ ọmọ tiẹ̀ ọmọ tiẹ̀ tí wọ́n bí nígbà tí gbogbo ọlọ́mọ ń ṣàdúrà fọ́ máa tiẹ̀ ìwọ́ wa máa ṣépè fún tiẹ̀ tó àpéjọ tó ní kálukú bá ń tún lórí ọmọ tiẹ̀ ìbànújẹ́ báwọ̀ nìyẹn ìbànújẹ́ bọ́ nìyẹn lórí ìdẹ́lẹ́ ìbá ọjọ́ keje ìrìnsẹ̀rí àṣọ so lágbọ́n bí nǹkan kan bẹ tó jẹ́ pé bóyá ó mú kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan dàrú máwọn èèyàn lójú nípa ìjọ méje ìjọ mẹ́jọ yẹn torí pé tíra tí wọ́n ń kà tíra àwọn màlìkíyà ni láwùjọ wa. àwọn malikiya nínú tura wọn àwọn sọ fún wa pé bó láti kájọ kejì wọn ní gbogbo ọmọ tá a bá bí kálífàjárì ó tó yọ á ka ọjọ́ yẹn kúnjọ àkọ́kọ́ ṣùgbọ́n gbogbo ọmọ tá a bá bí lẹ́yìn ìgbà tá àlùfàjárì bá ti yọ á ní ka ọjọ́ yẹn tòbí malikiya ti ṣe sọ̀rọ̀ wọn ní tí a bá bí ma kálífàjárì ó tó yọ á ka ọjọ́ yẹn kúnjọ àkọ́kọ́ gẹ́gẹ́ bí káyipé ọmọ tá a wá bí abilago márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá láàárọ̀ ọjọ́ jùmọ̀ yìí alifájàrí ò tí ì yọ ó kù ṣẹ́jú márùn tí alifájàrí ò fi yọ ńlá bímọ lọ́dọ̀ àwọn màlìkíyà nù tíra wọn wọn láka òní kúnjọ́ àkọ́kọ́ ajẹ́ pé lọ́dọ̀ tiwọn náà ijó oníjọ́ kejì ó pè ijó àlàmísì ijó àlàmísì níjọ́ kejì náà ó pè nítorí pé a ti bí kálífàjàrí ò tó yọ àwọn wá sọ pé gbogbo ọmọ tí a bá bí lẹ́yìn ìgbà kálífàjàrí bá ti yọ àní ka òní kúnjọ́ àkọ́kọ́ nínú ọjọ́ méje yẹn bí kọjá pé aago márùn kọjá ogún ìṣẹ́jú lọ́mọ jáde aago márùn kọjá ogún ìṣẹ́jú eléyìí tó túmọ̀ sí pé àlùfájàrí ti yọ ti tó ìṣẹ́jú márùn kọ́ mo tó jáde àní kàwọn ní fún ọjọ́ kan nínú àwọn ọjọ́ méjèèjì yẹn àjẹ́ yìí pé ọjọ́ júmọ̀ àti ń bọ̀ níjọ́ kejì ó pè àwọn wá sọ pé tá a bá bi lásìkò tí àlùfájàrí ń yọ gangan kọ́ aago márùn kọjá kọ́tà yẹn lọ́mọ jáde gangan wọ́n tún láàánú kà so gbogbo ẹ gbogbo eléyìí lọ dàrú márùn yàn lójúbó láti àmà kàtún ajá kan ajá fi jọkẹjọ ní ká máa fi gbogbo ẹ síta lọ aráyè gbogbo ṣùgbọ́n ìta wí ipá máa ṣàkíyèsí òun náà ni pé sóòrùn ti wà bí ó ti wọ̀ òòrùn ti wà bí ó ti wọ̀ yẹn òun lọ pàtàkì jù òun ló ṣe dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà lọ̀rọ̀ tí ìmáàmù Ṣáfi'í rahimahullahu sọ torí pọ́jọ́ wọn ní káka a sì mọ pọ́jọ́ ń bẹ lópin ìgbà tó ràn bá ti wọ̀ ọjọ́ ń bẹ lópin ìgbà tó ràn bá ti wọ̀ tó ràn bá ti wọ̀ ọjọ́ ti lọ òru ti bẹ̀rẹ̀. alhamdulilayi rabil alamin adúgbò fún Ọlọ́run ọdún dàpọ̀ wa sàn olùmọ wa ní ìṣòro olùjá ni wọn pẹ̀lú ìdáadáa ọ̀rọ̀ náà ti ń gbọ gẹ́gẹ́ bí a ṣe mẹ́nu bá fún wa nípa pípẹran àkíkọ ní ọjọ́ kejì afẹ́bẹ̀rẹ̀ pé tọ́lọ̀fà fún wa láǹfààní láti rówó pa ní ọjọ́ keje sígbà láàyè wà láti pa láwọn ìgbẹ̀mí àti ìgbẹ̀mí. òfin ọlọ́run bá sọ pé gẹ́gẹ́ bó ti wá lọ́dọ̀ ìyá aláwa Aisha radiyallahu anha ẹni tó bá ti rówó pa níjọ́ keje ó lè pa níjọ́ kẹrìnlá ẹni tó bá rówó pa níjọ́ kẹrìnlá ó lè pa níjọ́ kọkànlélógún tẹ́ ẹ̀ bá ti wá rówó pa níjọ́ kọkànlélógún gbogbo gbàtọ́lọ́mbà fún yín lágbára alhamdulilayi ọ̀rọ̀ ni adùn ẹ̀yin bàbá bàbá wa ń dé àtẹ̀yìn wa àbúrò àti bọ́tà ọ̀hún wa ti bá a sọ̀rọ̀ ọjọ́ kejì ló wà kò síbi tí a ti lè rí ọjọ́ kẹjọ nù tíra àwọn tó wá jẹ pé tòun bá ń fi rìnlẹ̀ fún wa ẹ̀gbá pé kí wọ́n mẹ́rin rẹ̀ wá kọ̀ lajà lọ kí wọ́n fi hàn tó bá wà àmọ́ òṣàbú lọ́dọ̀ ẹni ọba sọ pé jọkẹjọ bí o wa tó jẹ pé a ní nǹkan tiwa tá a fẹ́ sí ẹ̀sìn Islam àti sọ síwájú pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó lófin tó lé lánàá ni báwo ni wọ́n ṣe é ṣe báwo ni wọ́n ṣe é tọ́ torí ẹ̀ tí wọ́n bá lọ ṣe mistake láti mọ́tò ìlànà yẹn kọ́mọ́jẹ́ pé tó ọ̀rọ̀ islam rẹ̀ ilé ayé òfìsèré nù kọ́lọ̀ bọ́sànù wa ọ̀rọ̀ láti gbọ́lẹ̀ náà olùmọ́ wa ọ̀rọ̀ wọ́n sì bá wa sọ á di pé kọ̀nà wa náírà kan kọ̀nà wa sísì kọ́kẹ́ wa bá wa lé ọ̀rọ̀ káwa ló sì mọ ìgbà ká mọ rí múlò ibi tá àǹfààní wà ní kọ́lọ̀ jẹ́ kí gbogbo tá a bá gbọ́ kọ́lọ̀ jẹ́ sí wa láǹfààní láyé àti bí ọ̀la nìkí àmọ́ ìgbà ní sí ẹjá pàdé àwọn olùmọ́ adédé àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́lọ̀ èmi àti ẹ̀yin àwọn olùmọ́ adédé ọjọ́ mẹ́jọ lọ́wọ́ salamu alaikum warahmatullahi wabarakatuh